بسم الله الرحمن الرحيم وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون تبارك وتعالى إنه وأنزلنا من السماء ماء إنه ما دمر وقو جالهم إيماني دو كجنه أجا دمر وقو شي alama kan ti ga imani ne ke lubayo iko di imani le ya ci alama kan ti ga ginihi o ne ne ni imani idala ne duki maji akoja domi rogun enele kafirin shi ya maji a kogi adini rogun abubu maji hadis mai shali hadis lele kan nabi sallallahu alaihi wasallama ki aka kinihi ọlalẹ kugbo ojo ojo aka kinihi ama adunga abohun na adunga amam di kafiri ko ẹni kẹsì kafiri kohun kẹnẹ gagini ẹnwó múnẹ domi aisọ yọ domi rogun mupirina bi nau'i kẹza wa kẹza

obìnrin ẹ̀ka màdúrà gbogbo jálè bìkọ́dẹ́rìn àlejò bìkọ́dẹ́rìn àlejò èkó lákọ̀lílẹ̀n fẹ̀lẹ́ẹ̀kì zuru wà sí máa iṣẹ́ ọmọ ìkọjá ajẹun lọ ẹba ọjọ́ ìjẹun dẹ tíkí torí kíkọ bọ́ àmúṣẹ́ àjọ̀nú ìjẹun dẹ tíkí kíkọ bá àmúlẹ̀rọ àjọ̀nú omi kì á ya ẹ báyìí á satisfy àmú tí satisfy àmú lẹ́rù àpapọ̀ wọ̀lá kẹfì rẹ̀ ń fọ omi ọjọ́ àjẹun tàbá lè nítorí òkè àwọn máa nẹ̀ dùpá bí torí de mọ́ ọkọ̀mi nùpá yóò de mọ́ ọlẹ́nà rọ́ṣọ̀ nù òun yà wọ̀ ẹ̀ yìí omi e mejọ ŋɔdza mejọ ibi kɔdɛri alidu ìṣe ŋwa ìṣe mejọ taki awa omi òtítà láti lọ dákú mi omi náà lọ ihe òyí dání ọyọ omi lẹlọ rẹ omi agba ọyọ mẹlẹ gẹlẹ gudu rẹ omi lẹba aláwọ kìkì àtìkù kì ànùpá kì àtsọka ìmọ̀tá ìkọjọ́ omi lẹlọ ẹni igboko omicha achalụ ya amadụ ihe na-enechedowu ihe omegide chi n'ịlọ abacho omihe abacho onye onye nwụ hịa na-alịghị elipe anyara emume akịrị ya mdapụta bakịtị bikọderile ya dumi a na-alịghị ekwu metabali ka gịnị abụdukwu omi achaka ya kuma gịnị for good seven days ọjọ́ mẹ́ẹ̀bí rọrọ la mọ́ omi dókè lọ yorùkọ̀ yọ wọn

Hmm? abdugide ìnùwéjì adé omi dédé lọ ọyọ méje omi ọgẹjẹ ọgẹjẹ je èlè jẹ ajẹ àmọ nà yẹyẹ ọ̀nà yín aka ni kọfí ọgọ́ ka àmì sọ́jà á di kílẹ̀ kọfí akẹ́nẹ́ dúkìá ẹ̀dùn òní yẹlẹ́ ti divine kọfí nga mẹ́ di kílẹ̀ ẹ̀rọ. fa askennahu fil ardi alahu yẹn ni àmà jẹ́ngómi rọ̀gú àlejò èkó àlejò ńmọ́mẹ́ àlejò ẹ̀hún tẹ́mẹ́ taka jẹ́ngómi la jẹ́ngó kó dòdò gbé hàn. omi ya na ẹ̀wọ̀n dabi tí dàbí tó jálè lórí n'a àná ọmọ òun ṣẹ̀wọ̀n òdòun gé tura lẹ̀ na bá aláwọ̀ tó bára kàwọ́ náà ya omi òun à ń ya yìí jàálínà ti àrùbẹ̀ kọ̀ọ̀bìlì yẹ tàlà tẹ́ṣirìbùhù wọ̀ ẹ̀ tàfàzàbì omi mi omi mi o. ide gbogbo ìnìnẹ́sì oṣù ká oṣù méjì oṣù mẹ́ta ẹjọ́ wà kú òyàbá ẹyọ mẹ́ta ti lóbi lẹ́rẹ̀ ẹ̀hùn tó mọ́ṣà kàkẹrẹ̀ bọ́n anádẹ̀hùn wọn fàskẹ́ òfin àrídẹ̀ taka jẹ́ ngómi lẹ́ ìmúdòdù gbé hà ní alìfíjẹ́ àgbàgbọ́mọ́kì anáṣekù wọ iná àkàdómìrọ̀ wí aláàzàhábì bíyì édomi lẹ́ àìtẹ́hùn ti kómi kí zàhábà kí lè kíkọ̀wé lọ̀gbégbé lẹ̀bá lẹ́kọ̀ọ́dìrún aláwọ̀ yá máa tẹ̀lú kwányùkà máa ṣe aláàzàhábì bíhì túrúkà àìtẹ́ omi ṣe kíkọ̀ lọ̀gbégbé lẹ̀ lẹ́kọ̀ọ́dìrún yá máa tẹ̀lú kwányùkà ìrọ̀yẹ́jú dámi èsúrọ̀tù eh, eh, ìjìlmẹ́ bí ìzáwọ́kàkó ìzáwọ́kà àtìlwàkíyà yẹ́nìhì lẹ́wọ̀nẹ̀ṣáù jàlnáhù òjájan ọgọ́lẹ́kú nene ya mara maiju mama jen o mi dedu ki peki da ne te ki do jale ayo nge ma ko le le ti obodo mi ima gbe en o te suratu ilmele suratu ilmele suratu ilmele ko eh, en o le tomo allah tabar yen kul ara'aytum in asbaha ma'ukum ghawra iru iju o mi duki da ne ojo je un gbe ki da te igbe ko me ya ti kun bi ma yi me yin ene ni ki do mi agbe alakara gida yi ba alaku ka tiki yi ma yomi ti melu ni ene dugide mi se gide ya yero edo ene dugide mi ba mi ene ka de akpa kwe gba ke ma men auto do gbo meta alakara gida je wuyire yuse indo na owe ye kile gudu aka biology gide owe ngamun abuka ya chulka ma eni abile komi alo ẹ̀dà ayélọ́kà mọ́ nínú ẹjọ́ odú ẹ̀lẹ́dù àbí tọ́jì ta aga àlẹ́kà ìmíjà nìyí omi omi tẹ́ ti bá nga edu nga doro da nga to ci nya nya nya nya to ci ke yo nga ki he to ci e eda ku nga da ba nga li to ci le enem ono ble mele nga kre ba mele okulu ba ene yi un ka ya du gun to ene yi un ya ya ka ngi yo ya te ya ko boro da te to ci le ma ne yoro da ko bomi jene du amu na ye chakun je ye unna inne un ki doro da ka mun ne ki akpa bi ma ra oro da kuma kame o male ma du ma nu na du ne ne du bo ali ye ama ju mi na ati ko se don fanshana فأنشأنا لكم به جنات من نخيل وأعناب نعم وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون فأنشأنا لكم به جنات تكادومو مجدي آموكو أو شيومي omi ma lọ mẹni kí nukun àmúkò ṣe wúmẹ́ min nakhil àwòkò nekhil oko yi debino debino only debino mado akini nakhlu mado eh abe akini nakhla nakhlatun only debino de ehoka nekhil chamoli debino wowo eh ingo kiawi nahal hewu ngeuje abe akini nahlatun ingo ehoka de owo nti nahal dabal ko jaki ma ki suratu an-nahl wa awha rabbuka ila an-nahl an ittakhidhi min al-jibali buyutan wa min ash-shajari wa mimma ya'rushun to ingo on tin nahla o ma dingo o mi ki akola ingo ma don ki al-asal oli dabinu ma do nakhlatun owo wo ma do akini nakhil ẹ̀rù dẹ́bìnù máa dọ́ iye kìí tèmí mi máa dọ́ rútọ̀ iye kìí àmúdẹ̀gbẹ́ máa dọ́ iye kìí kì í gbẹ màdúrà àkìní tamar wọn yọ àkìní nahil ó kó dẹbìnú nẹ àwọn àná mányàmólì kí ma nínú àdúrà àkìní grapes wọn màá dín inẹbi àmókò abánilẹ àti ńwúmẹ ẹnìtí dákìtì odó ẹ̀ńgẹ́ ìwọ̀njọ́ adọ́ ìbá àmẹ́hùn ti kọ́mọ̀n ó yá ní mẹ́kà. manyi abiku kilungu daka igbale abiki agbiwai ogo ma kini hi abiku ma ami primary recipient of revelation ni boki wa ama chibi ku ma gba lo pa la kere ba ma ma gba tang ma transfer nga wa yi he to ami first hand en ka receiver of wahire amalele ogbegbele ma oli debinu ko oli inebi won yo ko nga ma oyi leyi nemacha akegba examini ya nwe gị akọla abajo ebe akịcha ọga ha negala n'ihi nwaanyị awa nwa amolike ma gbọ ọgọ ka mopi golodei abịakọ ka man golodei abịakọ ka abacha dei amenyele nwe jọma na adọ abacha nwe jọma dị dọtụli turu nwa akwụla ka ụmụ emitụli lekun fi ha kọwaki mena meroli kesira nana nana kwe uche nwe kwule min ha ta akulu me nwe oji ekwe hụmụ gị ibilege وشجرة تخرج من طير وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين الله تبارك وتعالى إنه وشجرة إنه نروليو منك عنه تميليو نروليو منك عنه تميليو ìgbàdúkọ mi ńọ́ lọ bẹ̀. ó lé lẹ́bà tákùrọ̀jù ó lé mi ń túrì sẹ̀yìnà yàádùhù kú èfi owó kò túrù owó kò túrù sínà kọjọ́ kọlà musa rẹ̀ ọjọ́ àgìní lólí kàwọn dọ́mọ ìgbàdúkọ mi lọ àwọn tàtù mi lé olílẹ̀ olílẹ̀ ẹ̀yọ́ jí wo túrù sínà ọmọ icho liki be yu common yani halalin tin o liki achahu oji wo tursi na ale ma ni oji wo le gabadia o liki bani nyo mo le choli azaitun almubaraka o liki kuma de ko zaitun ko huwi ko zaitun kuma do ak olive oil le to epo lele to emi ohun le pa eru ohun omo ma do epo le ko yi to li zaitun lele ọgọ́kì ìgbòjì ojú wo lẹ́yìn ọ̀rùn tèyí ni abájọ ìṣọ̀mọ́ lẹ́kẹ̀tẹ̀ ìmọ̀dẹ́gẹ̀ lè ṣe parọ́ká gbogbo ìdílé abájọ yìí gbogbo wí nàìjíríà ní àmúnà agbóolé olízeitun abẹ́bọ̀ ní ní asflawa ń má gbẹ̀lú yín màdàká olízeitun mà á di kókó àwọn ọ̀làwọn. tó dáa lọ jẹ́ àkíní ṣẹ́jọ́ra tà ní ìwọ́n ń lo olé òmùnẹ̀ká oligide ite mbutu bi duhuni eh ya ya ya hudu pa ipo e ma do duhuni si pore ta ba ti pola ma du kuro la i duhuni le bi ti ara ba do gbogbo akere bi paint ma du kuro ma du kuro kuro ya lo le pa duhuni le ko e ma do duhuni si pore turale ni onile ya hudu tambutu bi duhuni ya hudu pa ipo

kẹ̀kẹ́ ní pìrí ọgọ́lẹ̀ ní kwádùn òkè òun yìí káàlẹ̀ ka ala ìzẹ̀ ìtú nínú gbogbo tẹ́m̀bù tó bí dóhùn ní aláwọ̀ ni àádọ́ òpá epo ẹ̀rọ àádọ́ òpó epo wọ síbẹ̀rì ní ẹ̀hùn kẹ́ àwọn bá lómìté na àkèlè ní àbókù ni jẹun kò máa a máa jẹun ẹgbàdo kò máa jẹun bá èèpo zètú nìkìlẹ̀ bá máa dẹun kúrú tá kò máa jẹ. tòdà alẹ́ máa ní ìdáàmì lẹ́hùn yóò kò mẹ́sàn fi hìlẹ̀ kó bẹ̀. èèpo zètú ti ìdáàmì ìfi ó bó ń fi ŋà máa dùn máa ṣe àdùn kúrú tá kò máa dùn máa ṣe àmà jẹ. àmà jẹ bírèdì àti bírèdì kúrú ìnà ń kà dọ́mọ ọkọ̀ ka ànàgàlà òjì bírèdì àṣọ làmùnà àdéhìntàn àlẹ́ wa lọ. enegi alụla onyonyo ya n'icha anyị manyụ beba eminara manyụ abịghị ka na ṅụ onyo ama ma ji alịba amani na engele manyụ ịṅụ nne kpo egi ṅụ dọmụ abịa na aka ịkpọla mmadụ ịkpọla ile abalị tibiri daga ma gị ma dị kpọla ile gị bọta ikpɔlele de mi ma ikpɔlele ŋa ma n'a ba ye bere de k'a ma n'a ye ye. so ɛŋɔ e bi ati ni kan wa a b'a yɔ ye ekpo zeitun ŋɔtsi ɛŋ do kuma do kuru jɛun kuma do kuru jɛun jɛun tele la a kele nin k'a ma ju jɛun. ɛn kì í a mma chankene du wa huyi tuni hana mamadan ikpo balu yo wallahi chanke hi po ze hana ikpo balu alke magine abat sauda yi ogala mungu ga abalu yi yedu ke balu ni ba to be ki ise uh, uh, expire madem mun ne وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وإن لكم في الأنعام أمن غورك أمكي شونا ما يوميها ما في الأنعام amachaka ni ihe nwoke oji ngene eruche mmadụ am amenwore nwoke ụka ma aka amenwore le aji edi enwore ntụrụ mana aji etokọrọ ema ji ya rubi eteiko e- e- e- alụtiki aka enwore nwa atiki nere ya libe chaka ji mọla ka libe libe libe libe alụ ya kere ba amenwu amenwu ide amụ ka aka gị na yo imegbu ihe gwa na emenwu tura banele ina me ngore ki jumo la banele ku manna madu amale madu e ngore al anami qur'ani al ibilu al al ghanamu al ma'iz rakumi okuno ewo okolo ewo ko ewo ko kon okolo ko ya mo ama melele manyi rakumi boyun manyi kuno boyun aba mejo kumaro al anami leile

de wa mi kuma ca mu mi enya kunu hmm. nabo kuma ca ŋmii ra kumi nabo kuma ca ŋmii ala nabo kuma ca ŋmii ewu ɔgbɔdun mɛlɛlɛ halali mi se erusi ara mi ŋun sariya se du aka ke pio mi o mi enya ewu eh, miliki miliki maro. eh ina akida ka bo agala ne oyom na jini chache kwa jini wepe jini jini wepe ko peme mda ko yile lo bakida lede ehun du kidabala yo because of ora ki ati him ehun du kidabala yo ida da bane ole egbagbele akuma bia ojola na ne ehun ka kere bo sha gini

turale ne ka gini misbehave ka eche echuchie ka dabali gị ujie mụ duja bụ ji amụ na agbụrụ abịa na gịnị ala madara tutu na enyi ara kú mi máa ń mọ́ ẹ̀yìn enyi náà máa ń mọ́ ẹ̀yìn alá máa ń mọ́ ẹ̀yìn ìhó máa ń mọ́ ẹ̀hùn kì í jẹ́ mi nkidi kwo yiri akwu mi gbogbo akara gbogbo gbogbo bewo yede hun oyolola hun ya ni mi kelele won gba orola hun ya ye wo ti ala ti ya no yiri akwu mi awon ni si je ngara mu jini laba naam gbogbo akara bi to mi mi so ọjọ́ àgínní àádọ́mi mẹ́ngọ́ ehu amẹ́ngọ́ rẹ̀ ìyẹn ìyẹn ọjọ́ omi ẹ̀hún lẹ́kùn máa mẹ́ngọ́ yìí ìyẹn wúlà níkà ṣúgà tẹ́ da ala da níbi ẹ̀yìn wọ́n ti ní túwé nínú ká ó là ní wá gbá amẹ́ka kì ní amẹ́ máa dún kàdẹ́ ẹ̀yìn òkun náà amẹ́ ìwà yàrá tákà mi àrùdà yín hàn àmì àrùdà yín àdí tákà mi kẹ́ ní tẹ́kẹ́tà yìí ọ̀là alẹ́ gẹ́lẹ́ ń ẹ̀dẹ́ ẹ̀rọ lèmi àmì àrùn náà máa yín ìṣẹ̀hùn kẹ́ẹ́ dààmú ọ̀la kà máa tẹ́ ní mọ̀pọ̀ lè mà àmà àdàlù kàdó ẹ̀yìn òkun náà máa mọ̀pọ̀ lè mà.

amẹ́ŋọ́ rẹ̀ kọ́ yọ jẹ́ wa kà ń mọ́ ibà ilé kà kọ́ yọ jẹ́ wa jọ kọ́ lama dẹ̀ yẹ́nì ilé kàdé lẹ́kẹ̀tẹ̀ nù fi ha mẹ́nà fi wọ́n kàtí ra ìkùkì rẹ̀ bá ìwọ́jẹ́jẹ́ nana dálù kàkà ilé ta ìkùkì dọ́là amẹ́ŋọ́ rẹ̀ ìwọ́jẹ́ kẹsí ra ìjẹ́ nana dálù kàwọn kà ilé ta arama hmm? ikunwe nana leba latini ke gi aya ke lu ibi suratu nahal oyo tuli la bi ya be keta e suratu nahal yani wal an'ama khalaqaha wal an'ama khalaqaha engore ma jonawun لكم فيها دفء ومنافع ومنها تأكلون يكون نمبر 3 ولكم فيها جمال حين تريحون وحين تسرحون يكون بفوق وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم إن ربكم لرؤوف رحيم آية كالو في سورة النحل Allah tabaraka wa ta'ala nihi amengore ahona ma chingume wal an'ama khalaqaha ina amengore ba ahona ma chingume Allah subhanahu wa ta'ala lakum fiha difun e amengu engore leka chona ngume ba omome ni difun koi en kuma du bola maka hubango tuyangolo nele owu abe akini ukpu ka ne jo yin idu do ay ngore ma du ma na du suku ango ma na du shafe ango ma na du cheda ango ma du shota ya ame won du ma gba hubo ate difun en ku ma na du protector wa manafiu ame ku na domo wa minha ta'kulun me ngo jela nge me jela ngi ku me na du gba la mete me ngo jela nge ẹlẹtẹ kẹta ẹni wà lẹkùn fíhà jẹmaalu mẹwọn ne du gbọla mẹ ìjà ẹwọn rẹ gẹdẹ mẹwọn ne du gbọla mẹ ìjàga onugbonugbo ẹta ní yí yàrá kumi kẹ wà mọ nẹdu adu kókò ládìgò ẹ hìnà torí hun ẹgbàá nílẹ wọ hìnà tẹsọrọ hun abẹkẹ gbòdúdú wàtàmìlù àtọ́lẹ́kùn mẹ́ńgọ́ dàdú mẹ́ mẹ́ńgọ́ dùn lójú ẹ̀ńgọ́ rẹ̀ mẹ́ ní ilà abẹ́lẹ́dì lẹ́mtẹ̀kùnù balùwì ìwò gbogbo mẹ́ má ní kí dàdú lójú takùn mẹ́ lónìí illa bi shikil anfusiki ci bo bata ta meni ki nyane he ubule enore anadu anadu be tomolo inna rabbakum la raufur rahim yele ci diversion de igo nga go bala telu tomo ola ki diola ngali nga nya de tenwa yemi ka allah ta'ala ka nga wa mi jagini walakum fiha manafi'un kathira hmm. yene ifunana ijedola amengore ngawa ikunana ce dola memore wa min ha ta'akulun aliku? wa min ha ta'akulun to mengo jela a lege na'am وعليها وعلى الفلك تحملون وعليها أوجي نوري تهملون أو ما نادو نغنغو ميفا wàhálì ha ẹ̀ ń ọ̀rẹ́ gẹ́gẹ́ tó ma ń nádùn mi wẹ́ kó wojú ọ̀yẹ́ ewu àmọ́ mẹ́ wọ́n wù rẹ̀ yíyà àwọn lè kàdó yí lẹ́kẹ́tẹ́ wàhálà fúlùkì ọkọ̀ tó ma ń nádùn mi ojú ọkọ̀ wàhálì ha tó wàhálà fúlùkì tó tó ha wàhálà fúlùkì tó ń nádùn ojú ẹ̀ ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره نعم أفلا تتقون ولقد أرسلنا نوحا تبارك وتعالى إني أما شفنوشي أكرت أما شفنوهوشي إلى قومه كنوه كنيا كربابون ilote ilote ehe oja àwọn kinya kere buma to ki jijo joruma fa qala abinuhu liyawmaha yani ya qaumi o ame abomi ame abomi o budullah mera rojo malakum min ilahin ghayru mengo nudu are munatu wallahu lalil to wallahu laligenu waziki shemare mera rojo afala tatakun mechi shi choko nu kume kuona en kume jachi kimada chi polo yoni na'am فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم نعم يريدون أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا ما سمعنا بهذا في آبائنا الأولين ọla ya wekechie na talaka ma gịnị ọla kelu ya ihe wechaka na aka oholi na egwu aka ya ikuo edu oholi na egwu aka ya abịghị ya abere ugwo mọgiji ojigo ọ na inyi na abajọ ehi ọla dukẹmakẹtì e, ni kí ya ya abẹ lòkì gbọ jẹun ọlalẹ kí lè dúró state news lórúkọ ọmọdé yà á ní three state news ọjọ́ tó amẹ́hún kì jẹ́jẹ́jẹ́ pàó jẹun kì pẹ́ alùpùpù ikpe yà nítorú ọjọ́ mọ́bì nítorú mìtì mọ́nù kùmà dín mìtì mẹ́wàá mìtì ogúnlẹ̀ ìnítorí nízẹ́lẹ̀ ìgbọ́ta kíkpalu ẹtí nìkọ́ lẹ̀ kíkú ẹ̀ka ààbò nízù nínú kẹrẹ àwọn ọmọ ọ̀lẹ́ adé ọ̀lọ́mọ́ abẹ́lò oníkìsí gọ́ọ̀mẹ̀tì ìrọ̀kọ́sù ìjẹ́ yìí ọkọ̀ ìtìgbẹ̀gẹ̀ akíntàkì máa ṣe ní ẹtí gbúkúrú yẹ ọ òun mi ẹnẹgẹ́nẹ ọmọ ẹnẹgẹ́nẹ kùnà ti kó lọ ní kódú mi ká bá nẹ̀gẹ́dẹ́ ẹ̀dùnmí tíyàn àbẹ̀ àkẹ́dùnmí tíyàn nínú àgbéjọ kóṣù mi ẹ̀hùn lẹ́kẹ̀ẹ́ mi ní ìdùmọ̀ àgbà máa kà wọlé mú dàdẹ́ rẹ̀ ẹ̀yìn akára todo abanilɛ ɔla awu alɛ ikele kadu oli ya dze idze ɛnɛ president nyɔn gɔvɔnɔ nyɔn chairman nyɔn onu nyɔn ɛnɛ nyɔn odzile ɔla abanilɛ tso oli ma ga yi ɛnɛ ɔla lɛ kɛmɛ kɛnɛ duma ni ka ni ata nu yie ŋu ata nu di yi anɔ ɔda akɔla lɛ gɔvɔnɔ ni dza bu do lẹ́gbọ́ kókà àmàdé ìdábùjá dínú mẹ́láyé atanẹ́wọ̀n ojú ìlòkó ya ìdágó ìkọ̀lá yìí ní adága àbújá gbogbo kàbọ̀ house jọ ìdágó ìkà ma ní polisi ní adínà náà nílẹ̀ ìbí ọ̀gẹ́lẹ́ máa dún má alìmẹ̀lẹ́wò wọ́n máa wí alìmẹ̀lẹ́wò ọ̀lẹ́gì má túpẹ̀kẹ̀ ìmáwá náà ẹ̀ka ní ẹ̀ka kẹ́ ọ̀gẹ̀ tí ó ń gùn ẹ́ lé òun á kà kọlọ yi mu dọ̀nà ọ̀gẹ̀ jáde kàwá mu nẹ títí alára mu bi ọlọ́gẹ̀ jẹ́ mu nẹ títí alára mu bi ẹ̀dá da wọ́n kọ̀ kẹ̀kẹ́ mu nẹ rẹ̀ ẹ̀dá ma ṣe àìsẹ́ ẹ̀sẹ̀ yọ̀ náà ọmọ mẹ́ta agbọ̀n náà bọ̀ kí wọ́n ti nìkẹ́ wò ni. ini be ko yodo tori to gene lewma ife ya ina be ki do mo ko yo che mo gene le ka ma gbọ abduk ma kili ya le be fe o wile abo gene le ama ma mi ko ya ne binu ma yani ma hadha illa basharun mithlukum e máa kẹun èdè ánìmàdé ánìpàkó ṣaká rẹ̀ máa ẹ̀dọ́ ẹ̀hun máa kẹ nẹ́yìn òjì mọ́ màbù mẹ́ máa dà kẹun dágbé wà mí dágbé rẹ̀ ìnà ẹnẹlẹ́yẹ reduce to the, to the, to the lowest step wọ́n ni ma ha dà ẹ̀hùn ìgìdẹ́ ìṣẹ́mọ̀ múnẹ̀ lórí ẹ̀hùn dẹ̀ ilẹ̀ abẹ́ ṣọ́nà ogúlùmẹ̀ bìtì rẹ̀ nẹ̀yìn yuridu an yatafaddala alaykum hmm. yatini dola ne o jime do em da chadini sometimes amuna go ake hele e eh, ho yini aba oho oho e jaka na agugwa ke jaka na tola no oji alkimata ka ma je ule waje ni ba oduku ma dunne ja chadini si ayo yini adola nkone yonka kama ye kama magwa ni. ma ku ke kwa keje ubu madengi ku kama ye ngere to ole ra kun yam stake ma ye olen inyo manyo ne ma je po e do kun me kuma kuma ma ma bane ma gwa achini gugwa poko bane ma ehe mm. na no ya yi onugunugu da yi ku gara ke igara gara ke igara idabi kwane kalli ije dabi ko kudu yane si bo gana langa mun adini mari awon ni oyi ma ke abu mune ele ne ke abu yi ma mune ke dai ta ke ma ke abu yi ma mune je gba ko me mu da ba to gulu yawo do me tan nu nu nu we we ji do nu gwe mu ta bo ma abo ma poko bana ma leka ma lebi dasha la jogere ne ma lele kuma kan weke ubo ne ga agwo gwa ga salamu alaikum abaye salamu alaikum ku ka eta ka nanya da ku ke wo wa salamu alaikum ka ka ba ire ni ji o gini ba ya ka ya aleikum yàtí ni dọ́làun ní ojí mẹ́ adọ́làun kó ní dabali ma sẹ̀mí iná bi amúnà ẹjọ́ ma kọ̀lá bá wẹ́gbẹ́ òun ma kẹ̀ ma na sì má ṣe ní tẹ́rù ma kẹ̀ fún ma kà má yọ adọ́lẹ̀ kó ní. kati ọ̀làdúkà ma yẹ kà fún ni abẹ́ dọ ẹgbẹ́ ẹsẹ̀ ṣẹ̀ ń ka ẹgbẹ́ abẹ́ náà kẹ́ ẹ ẹ ti tó yìí ọ̀là ẹ̀ńgẹ̀dọ́ kó ní rẹ̀ mu ọ̀là kùmá kà má mọ́dà ni yọ̀dálẹ̀ kaná ma pẹ̀rú ẹnkì máa dọ́ àkíníhí ó yé yìí ní ìdọ́lẹ̀ kó nẹ̀ máyún nẹ̀ ilẹ̀ ìdìbì tọ́láhùn ìdìbì mọ́láhùn ní kí wọ́dà bọ̀dọ̀ ọjọ́ ma sẹ̀mí iná àti àjà wọ̀lọ̀ṣá aláhùn ìmárọ̀jú ejú láńzẹ́là mẹ́láìkà mẹ́láìkú ìmádọ̀rọ̀ wáyò ọ̀tọ́jọ́lẹ́ àti mẹ́gbì mẹ́láìkú nẹ́ ma samina bi hadha ma yani amata ba gbolo gane dai fi abaina alawalin ko gba mu ko ko ma gbere ba ologe ki nu haka kide amata ba gbolo madan in huwa in huwa illa rajulun bihi jinnatun fatarabbasu bihi hatta hin in huwa ene gide ba kitatuwa yalale madoki nuhu yi aga kana atuwa jugulun duki do duniya ni ni abajo yi na aka ya ni illa rajulun bihi jinna ina gidai ini taba hankali ha ìfẹ́ a máa jẹ̀nu dọ́ọ̀tù bí i jìnnà a máa jẹ̀nu ọ̀gá ìmúdọ́lá ń fẹ́ rẹ̀ tùdálẹ̀ ẹnẹ̀kẹ̀ ahìmọ̀ màádọ́ àti ni mẹjìnún jìnnà dẹ́kùn rẹ̀ mẹjìnún ẹnẹ̀kà máa adaka adàkàyàwó torí mu in most cases a ma jẹnu a ma nọ oyin mu yile yi pọtara bọsu to atahin gbogbo ato mẹka to ẹmu da ṣadi ni amu na awọn deju tanẹhun ẹ inú ọlá ẹ hàn yìí ma ti ni kí wọn na. dá máa rí ma kà ń wẹ ni gbogbo us ẹ قال رب انصرني بما كذبون النبي نويان هو وجوه يعتكم يجي دلما ولا مدوريمي فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق وأهلك إلا من سبق عليه القول منهم نعم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون

wɔ waayi na waayi aŋɛ ane e, do tsɔkɔlɛ tsali yɛ di yɛ ŋɛ kin eye tsa ka dɔw mɛ ka ɛwɔn da e, didi bi aka kɛ alukɛ tseli etsɔkɔlɛ ɔgani idua ɛya tsɔkɔlɛ kpayi waayi aluka dɔ da ŋɔɛ ɛnya tsali yɛ do yɛ ni tsakuma akpatu ko ne ŋɛ hɔn yíyá tí a kò máa ọkọ̀ ya yí èkì ìyẹ́ ọkọ̀ àwú tó kẹ́lẹ̀ ẹ̀wà ní dédé ẹ̀hùn kàná instruction kàná pàtì ẹ̀ atama chadini au ma o jeru kana de tane wa oko ma nya ji hu ojo akina ni binu kididi un kigbi guidance bugo ene ki tona ene ki tona bob kiduna du huim ene ki invest bob kiduna du huim yani hi inona ona ona ono gbomele ewa nyome gwela unge hada wayali nge mani kinunani ya nona ka ke ha ke kan waya da mala ma kinuna ma kini ta abili ta ke ma ke ogene lenyi de yeni ona ko de ke experiment li on chi lona ka ko pe yele ko yan chi be ni mu ne mu ko ake chi lona le ba weni kinunan onu tala nya hada ele ta ni

emúdé yí ìwé ẹ̀ka bí wọ́n ṣe ní ṣìkọ́nà dàbídá ọjọ́ àkíní gúgbó kẹ́ẹ̀ṣe lè dẹ́ fọ ìdájá amúrìnà ṣe ń kọ́ dáwà lia wọ́n fara tẹ̀núrù kúnyí kìchìnì kòmíṣẹ́ ní dúdú òkèhùn ìnúyí kìchìnì kùmà nẹ́ onye kichin lẹ́kùnmà ma kunadzi maye na igbokoma ara rẹ̀ ọ̀nà ìgbélé kàǹtì bọ́tọ̀rọ̀ dúró lè le lú mẹ́ máa tẹun dúró mọ́gẹ̀ bọ́tọ̀ òfin kọ́ mi ti tẹ́ ọ̀là mọ́ yìí maye ni unyi kitchen unyi kitchen na fara tẹ nụrụ komi tí ne bi ne lẹ yóò fi ti kẹ̀sí ni ló mi ábìdù oyé ló bá tọ̀ ẹgbàlẹ̀ mà kí ọ́dà àyàmẹ̀ fásilúkù fi ha ẹ̀sí ni kó dábà ìhọ̀kọ̀lẹ́ mi ń kúlìn chọ dúkà tọ̀nàbà zẹ̀wùjẹ́ ni ọkọ̀

ine gida bi shi a amma wulun ya tini turki yi eni hi ko daba ya hokoi min kullin en eh, gbogbo bi ma eni hi gbogbo bi amenwu oko akpa ya giriki akpa yo uh, akpa ya okodu ɔlùjọ yòyún tàjí àmẹwulẹ torí kí jẹ fẹni ké ẹ litabuka buzuru hayati baada antali kalkala ikubi tufani torí kúlù àmẹwulẹ kí ni ké bọbọdó jáne òbí kómi anyalọ kí ahalaka àmẹwulẹ bọbọ yìí wà ahalaka ẹhùn dúkìdó jáne ìlà ìhalaka pàkó ìlà mẹsàbàkọ àlehìlì kọlù wọlé kékeré àbẹ kòkòrò ọjọ lè ga kò lè lè ojí màkàkà ahalaka lẹ́nu.

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك